ẹ káalẹ́ ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín lórí tẹlifíṣàn Orísun ṣògo rẹni kejì Abíọ́nà látọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. ọba ìsélú ti lu ìsélú ní ọjà ọ̀dàn ní ìjọba ìbílẹ̀ àríwá yewa nípínlẹ̀ Ògùn ọba Akíntúndé Akínyẹmí ti sọ wípé òun yóò dá àwọn jagunjagun òun sílẹ̀ láti kojú ìjà sí àwọn Fúlàní darandaran bí ìjọba bá kọ̀ láti dá wọn lọ́wọ́ kọ́ lórí iṣẹ́ láabi èyí tí wọ́n fojoojúmọ́ ṣe ní abúlé rẹ̀. ọba náà sọ eléyìí nígbà tó ń bá àwọn àgbẹ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ̀hónú hàn lọ́ba aláàfin rẹ̀ láti fi àdójúkọ wọn hàn èyí tí wọ́n ń kojú lọ́wọ́ àwọn fúlàní darandaran. akínyẹ̀mí sọ wípé àwọn fúlàní kan ti padà sí abúlé rẹ̀ lẹ́yìn orílẹ̀-èdè Benin Republic tí wọ́n lé wọn kúrò ní ilẹ̀ rẹ̀ wọ́n ya wọ abúlé ìṣẹ́lú láti máa gbé ní ọjà ọ̀dàn pẹ̀lú àwọn agbègbè rẹ̀ tọ̀hún ti àwọn màálù tó wọ ẹgbẹ̀rún mẹ́jọ. àwọn ẹran yìí ni wọ́n ń kó wọ inú oko àwọn àgbẹ̀ tí wọ́n sì ń bà jẹ́. ọba akínyẹmí ní látìgbà tó ti gorí àpèrè àwọn bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ọba lọ́rọ̀ àwọn fọ́làní darandaran ọ̀hún ti jẹ́ ìṣòro fún òun tóun sì ń wá ìyànjú sí i látọ̀dọ̀ àwọn ìjọba látọ̀dún tó ti pẹ́ yàtọ̀ sí pé àwọn ọ̀daràn yìí ń ba oko àwọn àgbẹ̀ wọn jẹ́ wọ́n tún ń fi ipá bá àwọn obìnrin agbègbè náà lò pọ̀ wọ́n sì ń ṣe àwọn ọkùnrin wọn lọ́ṣẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ sí ìjọba láti bá wọn wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà ọba ìṣèlú ti pẹjọ́ ta ko wọ́n tẹ́lẹ̀ rí àmọ́ àwọn ọ̀daràn náà kò tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ àmọ́ ní báyìí ọba ti pinnu láti dá àwọn jagunjagun rẹ̀ sílẹ̀ bí ìjọba bá kọ̀ láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà ọ̀kan lára àwọn àgbẹ̀ tó fojú winá ìwà láabi àwọn darandaran ọ̀hún Kúṣòro Michael sọ wípé àwọn darandaran náà ti ba sáré ilẹ̀ ohun ọ̀gbìn àìmọye jẹ́ tó sì jẹ́ ilẹ̀ ẹ̀gẹ́ eléyìí tí a mọ̀ sí cassava. Àwọn agbébọn kan ti pa ọ̀kan nínú àwọn òṣèré tíátà ní ìpínlẹ̀ Kwara ẹ jẹ́ kí a lọ gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Dan Sharafa bí ó ṣe jẹ́ eléyìí lábọ̀. àrọwà ti lọ sọ́dọ̀ ìjọba ní ẹlẹ́kàǹkà láti mú ètò ààbò gbópọn sí i lórílẹ̀ yìí gómìnà àná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 nígbà tí a retí retí retí títí káago mẹ́wàá kọjá àgbówó fóònù wọn àròkè bóyá network ni àgbà tó di àárọ̀ àárọ̀ monday láàrin wọn tí àwọn tírélà kan já wọn lẹ̀ sí junction solid road níbi tá a lọ́ọ̀jì sí irú bá ti padà sí òtẹ́ ìgbà tí àárín wọn àwọn sàkáyà sókè pé kí wàá ní tó ń ṣẹlẹ̀ àárín wọn tí tírélà kó wọn dé wọn bá àárín wọn tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ báyìí ní lára gbogbo àwọn mẹ́sẹ̀ta kí ló ṣe wọn láwọn mẹ́rin làwọn pé àwọn fúlàní àdàràn jẹ pé wọn ti yin dírẹ́fà tó wa àwọn tó jọkan rárá wa náà eh, wọn ni wọn ti yìn bọ èyí ò jù wọn awẹ ah, a sì gbéra dáa fún wa àmọ́ nínú tí wọ́n sọ fún wa ni pé bí àwọn ṣe ń bọ̀ wá táwọn dé ibi ojúkò ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àwọn bá àwọn tí àwọn ọmọ torchlight dání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 ó ṣeé ṣe kí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n forúkọ sílẹ̀ níbi ìṣèdánwò jáàmù méjìdínlógójì káàkiri àwọn ìpínlẹ̀ mọ́kànlá náà máa láǹfààní láti máa ṣe ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga ọ̀hún nítorí àìtẹ̀lé òfin àti àlàkalẹ̀ àjọ jamb gẹ́gẹ́ bí ohun tí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ sọ. àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn ní ìpínlẹ̀ Akwa Ibom Bayelsa Anambra Delta Katsina ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ èkó nasarawa ìpínlẹ̀ ondo ọ̀yọ́ àti ìpínlẹ̀ rivers olùforúkọsílẹ̀ ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga náà tó tún jẹ́ ọ̀gá àgbà isaac olóyèdé tí ó sọ eléyìí ní olú iléeṣẹ́ àjọ jamb tó ń bẹ nílùú àbújá ti fa àwọn ibi ìṣe ìdánwò méjìdínlógójì náà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí tó péye gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn tó ní àwọn gbọ̀ngàn ìṣèdánwò ọ̀hún ìyẹn examination center pé ìdánwò ọ̀hún lọ sí ibi tí ó yàtọ̀ síbi tí àjọ jamb fọwọ́ sí ó sọ wípé àṣẹ àti àǹfààní tí wọ́n fún ọ̀pọ̀ àwọn tó ní gbọ̀ngàn ìṣèdánwò jamb ló tún ń gbé fún àwọn tó ní ṣọ́ọ̀bù ìtàkùn ayélujára láti lè ní àǹfààní sí àwọn ètò àjọ náà tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀ rárá ìforúkọsílẹ̀ fún ìdánwò UTME ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàlá oṣù yìí yóò sì parí ní ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí lákòótán olóyèdè rọ àwọn òbí láti ṣèwádìí ibi gbọ̀ngàn ìṣèdánwò UTME tí wọ́n bá fẹ́ fi orúkọ àwọn ọmọ wọn sí kí ó má bàa lọ jẹ́ ti àwọn oníjìbìtì àti ayédèrú. ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti iléeṣẹ́ ìyẹn National Industrial Court tó wà ní ìlú Yó ní ìpínlẹ̀ Akwa Ibom ti pàṣẹ kí wọ́n dá olùkọ́ àgbà kan tí wọ́n dá dúró ní fáfitì ìlú Yó padà sẹ́nu iṣẹ́ lẹ́yìn ọdún méjìdínlógún tí wọ́n ti yọ ní iṣẹ́ olùkọ́ àgbà ọ̀hún tó ń jẹ́ Inin Ebong ni wọ́n fi ọ̀nà àìlẹ̀ tètù olùkọ́ àgbà ọ̀hún tó ń jẹ́ Inin Ebong ni wọ́n fi ọ̀nà àìtọ́ yọ níṣẹ́ ní ọdún two nígbà tí Akpan Ekpo àti Peter Effiong wà lórí ipò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tó ń ti òun olùdarí àti olùforúkọsílẹ̀ ní ìgbà náà. olùkọ́ náà ìyẹn Inin Ebong ni wọ́n fi ọ̀nà ẹ̀bùrú dá dúró láti ìfáfitì Uyo ìyẹn University of Uyo lórí ẹ̀sùn pé ó máa ń fojoojúmọ́ sòtítọ́ nípa àwọn ìbà ìjẹ́ àti àwọn àjẹbánu tó pọ̀ nínú ìgbìmọ̀ adarí ìfáfitì náà fún bíi ọdún méjìdínlógún ni Ebong fi ń pòyì ilé-ẹjọ́ kan sí òmíràn lórí ọ̀nà àìbófinmu tí àwọn olùdarí fáfitì náà fi yọ kúrò lórí ipò tó sì ń gba ẹgbẹjọ́rò kan sí òmíràn tó sì dúró níwájú ọ̀pọ̀ àwọn adájọ́ eléyìí tí ó wá dá a láre lórí ọ̀rọ̀ náà àti lórí Ekpog àti Efong tó yọ ọ́ níṣẹ́ àti fáfitì ìlú Yó ilé ẹjọ́ ti wá pàṣẹ pé kí wọ́n dá olùkọ́ àgbà náà padà sẹ́nu iṣẹ́ rẹ̀ lọ́gán kí wọ́n sì san gbogbo owó oṣù àti àwọn àjẹmọ́nu rẹ̀ tí wọ́n ti jẹ́ látìgbà tí wọ́n ti dá dúró láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún two thousand and two tí wọ́n fi ọ̀nà ẹ̀bùrú yọ ọ́ níṣẹ́ yàtọ̀ sí eléyìí ìfáfitì náà gbọ́dọ̀ san mílíọ̀nù mẹ́wàá náírà fún olùkọ́ àgbà náà gẹ́gẹ́ bí owó gbà má bínú fún gbogbo ohun tí wọ́n ṣe fún un bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ pàṣẹ sísan gbogbo owó ọ̀hún àti dídá olùkọ́ náà padà sẹ́nu iṣẹ́ gbọ́dọ̀ di ṣíṣe láàrin ọgbọ̀n ọjọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì lè sọ ní pàtó bóyá ifáfitì náà yóò gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ àmọ́ Blossom Okoriel tó jẹ́ alukoro ifáfitì náà sọ wípé àwọn yóò jókòó lórí ọ̀rọ̀ ọ̀hún bí ó bá ṣe rí àwọn oníròyìn yóò máa gbọ́ lákòótán olùkọ́ àgbà sọ wípé òdodo lérè kò sí àǹfààní nínú ìwà ìbàjẹ́ olùkọ́ àgbà náà ni alága ẹgbẹ́ àwọn asuu ẹ̀ka ti fáfitì ìlú yóò kó tó di pé wọ́n yọ ọ́ níṣẹ́ ọ̀gbẹ́ni ekpo tó jáwé a ò fẹ́ ọmọ níṣẹ́ lé e lọ́wọ́ látàrí bó ti ń fojoojúmọ́ bu ẹnu àtẹ́lu ìwà ìbàjẹ́ tó pọ̀ nínú ìṣèjọba rẹ̀ olùdarí yányán àjọ àgùnbánirọ̀ ní ilẹ̀ nàìjíríà Shuaib Ibrahim sọ wípé ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu sísan owó ẹgbẹ̀rún mẹ́tàlélọ́gbọ̀n náírà ìyẹn thirty three thousand naira fún àwọn àgùnbánirọ̀ gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú wọn lóṣooṣù ó ní eléyìí wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ìyẹn minimum wage tí ìjọba àpapọ̀ bu ọwọ́ lù lọ́dún tó kọjá ọ̀gá àgbà náà ló sọ eléyìí di mímọ̀ fún àwọn oníròyìn nígbà tó lọ ṣe àbẹ̀wò sí ìpàgọ́ wọn tó wà ní ìpínlẹ̀ Bauchi oníyàtọ̀ sí ọ̀pọ̀ ọ̀rọ̀ tó ń lọ lórí ìtàkùn ayélujára lórí iye tí àwọn agúnbánirọ̀ ń gbà ẹgbẹ̀rún mẹ́tàlélógún ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní gbà báyìí ní kété tówó bá tẹ àjọ National Youth Service Corps lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ Suhaibu tó bẹ àwọn agúnbánirọ̀ náà láti dẹ́kun ìrìn tí kò tọ́ tó láì gba àṣẹ pẹ̀lú àrọwà kí wọ́n má tún ṣe rìnrìn àjò lálẹ́ nítorí ewu tó pọ̀ nínú rẹ̀